abẹ́ islam ó là ti ń jọmọ ya ìjọmọ ya ẹ̀sìn yìí ọlọ́run fún lágbára ju gbogbo tí ń jẹ́ ìjọmọ ya lọ àsopapọ̀ ẹ̀sìn àsopọ̀ ẹ̀sìn ó lágbára ju gbogbo nǹkan tí máa ń sòyàn pọ̀ lọ látara ẹ̀sìn yìí òun ló fà á tó fi jẹ́ sí pé gbogbo ẹni tó bàbàrà ẹ̀sìn ìṣètọ́lọ́run lójú bàbàrà. lójú tiwa àwa tá a jẹ́dá àwọn èèyàn wà tá a kà pàtàkì ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run nǹkan lówó ni wọ́n àwọn èèyàn míì sì ń bẹ tó jẹ́ pé lọ́dọ̀ àwọn ẹ̀dá èèyàn jábẹ́tẹ́ ni wọ́n a lọ́dọ̀ ìdí ni tó fi jẹ́ pé bá a bá rántí nínú ìtàn nẹ́bì tí wọ́n sọ fún wa sallallahu alayhi wa sallam àwọn èèyàn kan ń bẹ níjọ́ náà tí wọ́n wá láti ìdílé tó bàbàrà tí wọ́n wá láti ìran tó ṣe pàtàkì òun náà ni ìran Quraish ìran Quraish yìí kò sí ìdílé tó tó wọn ní mọ́kànjọ́ náà nínú àwọn táwọn wí tẹ́wọ́n láti ní ìdílé Quraish abúlàmì ń bẹnu wọn abújáàlì ń bẹnu wọn gbogbo wa náà láti ka kúránì tá a ti ka tàbátì àdá léyìí tó jẹ́ pé abúlàmì bó ti wá láti ìdílé tó lágbára tó ìdílé kan náà ló wà tànàbí wa ti wá sallallahu alayhi wa sallam ká lè bá ìdílé tó ti wá ti tóbi tó ṣùgbọ́n látara pé kò ṣẹ̀sìn látara akpékọ gbà fọlọ́hún látara akpékèfèrí ní í ṣe ìdílé tó ti wá kò wúlò fún lọ́dọ̀ ọlọ́hún ó padà wá dẹni tó jẹ́ pé tí ó fi dọ̀la alkiyama òun láàmà ké kuraani tá a sì máa ṣe pèlè látara akpékọ ṣẹ̀sìn ìjẹ́ ọmọ inú lẹ́kàn náà pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam kò sọ́ dẹni ọlọ́hún kò sọ́ di. ẹni ọlọ́run kò sọ́dẹni tá taa ní í ṣépèlé bẹ́ẹ̀ náà làbú jáde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn gèfèrè ìjọ náà lọ́wọ́ àwọn èèyàn kan sì ń bẹ tó jẹ́ pé ẹrú lásán làwọn wọn ò níran wọn ò níran tí yẹn máa fi yan gan ṣùgbọ́n látara wípé wọ́n ṣẹ̀sìn látara pé wọ́n ṣe ẹ̀sìn sẹ́ẹ́. ọlọ́run sì ní kó kọ owó káàkiri ayé wọ́n wá bàbàrà lọ́dọ̀ ọlọ́run àpèjúwe irú àwọn èèyàn yìí wọn náà ní Bilal gbogbo alamọ̀ pé Bilal kìí ṣe lárúbáwá ará Ethiopia ní ní Habasha ibẹ̀ ló ti wá wọ́n mú lẹ́rú wọ́n rà lẹ́rú wọ́n tà ránṣẹ́ láti láti Ethiopia wá sí Maka ní ẹrú lọ́ba dé Maka àmọ́ látara akọ́ṣẹ́sìn látara kó ṣe islam ọlọ́run wá gbà bàrà rẹ̀ ó tún wá pa mùsùlùmí láti ẹ pé ẹ gbọ́dọ̀ bàbàrà rẹ̀ torí pé ntọ́lọ́ ń bàbàrà ti ń bẹ lára rẹ̀ òun náà lẹ̀sìn ẹ̀sìn yìí ìjọba yẹn ẹ̀sìn yìí bẹ́ẹ̀ yẹn bá kọ̀ tí ò ṣe é nínú àwọn nǹkan tí yóò tara rẹ̀ jáde òun ni pé bàbá ọmọ ìyá méjì tí kan jẹ́ mùsùlùmí tí kejì jẹ́ kèfèrí tí ò ṣe islam tòun ti bá ti wá nù kan náà òun tó wọn ti jọjọ mọ ìyá kan náà tí wọn wá nù ẹ̀jẹ̀ kan náà tí wọn bá kú wọn ò ní gbọ́dọ̀ jogún ara wọn ẹ̀tọ́ ni kọmọ yìí ó jogún nínú ọmọ ọmọ ìyá rẹ̀ nínú òfin ẹ̀sìn àmọ́ nínú àwọn nǹkan tó lè mọdé yìí ó jogún ara wọn òun ni kẹsìn kálukú ó yàtọ̀ gbẹgbọn bá jẹ́ mùsùlùmí tábúrò jẹ́ kèfèrí tírú ẹ̀gbọ́n bẹ́ẹ̀ bá kú èyí tó ti ya kèfèrí wò lẹ́tọ̀ọ́ kó kọ́nà kó lẹ́tọ̀ọ́ kó mú báyìí nínú ogún ẹ̀gbọ́n rẹ̀ àgbàbúrò rẹ̀ bẹ́ẹ̀ náà ni bàbá àtọmọ tí bàbá bá mùsùlùmí tó sì ní dúkìá tó wá fayé lẹ̀ àbí ìyá ló mùsùlùmí tó ní dúkìá tó wá fayé lẹ̀ ìwọ̀n bẹ́ẹ̀ nù àwọn ọmọ ẹni tí ṣe Islam tó ti ń látara pé kò sí ẹ̀sìn ọlọ́run tó ti lọ mẹ́sìn mí lẹ́sìn bó ṣe òkú ogún lòún pọ̀ tó nínú òfin Islam kò lẹ́tọ̀ọ́ sí kan fún ogún náà ìdí nìyí tá a fi mọ̀ wípé a wá látinú látinú kan náà nínú ẹ̀jẹ̀ kan náà kò tó pọ́n kò bàbàrà rárá bí bàbá bá jẹ́ mùsùlùmí ìyóò tayé bí bàbá jẹ́ mùsùlùmí tí ọmọ bá jẹ́ kèfèrí tí bàbá bá ti ń tó bá ti sílẹ̀kùn àjẹ́nà fún bàbá kó máa wọlé kò ní agbára kó fọ ọmọ rẹ̀ tẹ̀lé pé ó yá ọmọ mi rèé máa ká lọ jájọ làjẹ́nà kò lágbára bẹ́ẹ̀ torí pé ihun tí ó jẹ́ kó máa tọ́sálì jẹ́nà òun náà ni kó jẹ́ mùsùlùmí ìdí nìyí tó fi jẹ́ pé okùn Islam tọ́lọ́ fi so wá pọ̀ òun lókùn tó nípa jù bọ́lọ̀ tí wá sí wọn lọ́nà ìyanu ìsìláàmù yìí ìjọba ìyá yìí ó ní àwọn ìwọ̀ kan tí a gbọ́dọ̀ máa ṣe fúnra wa gẹ́gẹ́ bí mùsùlùmí tọ́lọ̀ ń ṣe lọ́ràn yẹn láti sánmà mi láti sánmà keje lọ́hùn lọ́lọ́hùn ti ṣe ló ti gbé òfin náà kalẹ̀ tófin náà sì gbọ́dọ̀ múlẹ̀ tá a gbọ́dọ̀ máa lò ó. Ànábì wa sallallahu alayhi wa sallam ó jẹ́ kó wa pé tá a bá ti tọ́ ọ bá ti mọ̀ pé lágbájá yìí mùsùlùmí ni ìjẹ́ mùsùlùmí ò tán síbi wípé ah, mùsùlùmí mùsùlùmí náà ni ó ti parí rárá ó ní àwọn ìwọ̀n kan ó láwọn òfin tó dè ọ́ tó dè ọ́ tó gbé ọ́ dè fọmọ ìyá rẹ tó jẹ́ mùsùlùmí anábì wa sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ yìí pé mùsùlùmí lọ́mọ ìyá mùsùlùmí o. bàbá bí inú kan náà àmọ́ táwọn kanu yóò ṣe islam ẹ̀ sọmọ ìyá ẹ̀ kan jọmọ ìyá ni jọmọ ìyá lọ́dọ̀ ọlọ́run ẹni tó ọmọ tí ó máa jọmọ ìyá rẹ òun náà lẹni tó jẹ́ mùsùlùmí bíi tiẹ̀ tẹ́ ẹ jọ ń ṣẹ̀sìn ẹni tó bá ti wá jẹ́ mùsùlùmí bíi tiẹ̀ tẹ́ ẹ jọ ń ṣẹ̀sìn kan náà tẹ́ ẹ jọ ń forí balẹ̀ fọ́lọ́run ò gbọ́dọ̀ ṣàkóso ẹ̀ òfin àkọ́kọ́ nù. mùsùlùmí má ṣàbòsí ọmọ ìyá rẹ tó jẹ́ mùsùlùmí má ṣàbòsí ẹ̀ ní gbogbo ọ̀nà tí ẹ fi má ṣàbòsí èèyàn nínú òfin tó dè ọ́ sí mùsùlùmí ẹgbẹ́ rẹ ni wípé mọ́ fa lọ́ta lọ́wọ́ mọ́ fa ọmọ ìyá rẹ tó jẹ́ mùsùlùmí lé ọ̀tá lọ́wọ́ mọ́ sì jàmbá rẹ̀ anabi wọn ni gbogbo èèyàn kéèyàn nù mùsùlùmí gbogbo ẹnikẹ́ni nù mùsùlùmí tí bá ń bí ya bùkátà ọmọ ìyá rẹ̀ ó mọ̀ pé àwọn mùsùlùmí tẹ̀ jọ ń gbàdúgbò àbí tẹ̀ jọ ń gbẹ́nu ilé kan náà àbí tẹ̀ jọ wà ń bí iṣẹ́ ọmọrú ìṣòro tó ní ọmọrú bùkátà tó ní tọ́lọ́ ń kó sí lọ́rùn tí parí òsì ká wọ́n sì lágbára látara kó ti jọmọ ìyá rẹ tó jẹ́ mùsùlùmí o kò gbọ́dọ̀ dágo lásìkò kátà rẹ̀ o gbọ́dọ̀ máa wọ oníran pé à tọ ẹrù kálukú tó tọ́lọ̀ ń bá ti bò wọ́n ní kápákọ̀ jẹ kó o yó wọ́n sẹ́kù o gbọ́dọ̀ rántí ọmọ ìyá rẹ ti jẹ́ mùsùlùmí gbogbo ìgbà tó bá ti wá ṣe báyìí àbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ ó wà nù ìṣòro kan ọlọ́run sì fi ìkápá kí o bí abùkátà rẹ̀ kó mùsòrò náà fún ọlọ́run fi ìkápá bẹ́ẹ̀ sí ọ lọ́wọ́ o gbọ́dọ̀ ṣe anabi wa ṣàlìkáwà ni pé gbogbo ẹ tó bá ṣe báyìí tí ń bọ́ ọmọ ìyá rẹ̀ tó jẹ́ mùsùlùmí tí bá bí abùkátà rẹ̀ gbogbo nǹkan tó lè kó bànújẹ́ bá mùsùlùmí tó ń mú kúrò lọ́nà fún anabi ni gbogbo nǹkan tí ó ń gbogbo tí ó máa bà ọ́ náà nú jẹ́ lálìkìyàmà gbogbo tí ó jẹ́ ṣòro fún ọ lálìkìyàmà gbogbo kan tí ó jẹ́ ìtàkùn tí ó gbé ọ lulẹ̀ lálìkìyàmà ọlọ́wọ́ bọ̀ gé gbogbo ẹ̀ dànù. látara eléyìí nínú àwọn ìwọ̀ tó yẹ ká ṣe fúnra wa gẹ́gẹ́ bí mùsùlùmí bá a bá ti ní kápá àkọ́kọ́ ń bẹ òní wípé. ká máa wa bí abùkátà ara wa ran lórí àti bí bukata rẹ yálà ó wá bá wa ó béèrè lọ́wọ́ wa ní pẹ̀tọ̀ nǹkan báyìí mà ní ní ṣe mí láti rí ọwọ́ abá ọ ti lágbára gbogbo ẹ̀ ẹ̀yà tó jẹ́ bá ti wá tí wọ́n sì lágbára tọ́lọ́ ń bù wọn ní kápá láti gbígbí àbùkátà náà ọ̀ràn yẹn ni ká ṣe é nínú ojúṣe wa síra wa gẹ́gẹ́ bí mùsùlùmí àkọ́kọ́ mẹ́nu kò tiẹ̀ tó wá béèrè lọ́wọ́ rẹ àmọ́ wọn náà wá mọ̀ pé ẹni yìí ó bùkátà gangan wọn náà mọ̀ àmọ́ kò lè béèrè irun wọn bẹ bẹ́ẹ̀ gbogbo èèyàn kan ní ó sì wá lè béèrè kan lọ́wọ́ èèyàn àwọn táwọn yìí tí wọn náà sì ti mọrú bùkátà rẹ̀ ń sì fi apá re ká bùkátà náà eto re ni kó ràn lọ́wọ́ kó dúró tì í o èyí tó tún wá lágbára jù ipò èyí tó tún wá ga jù nínú ipò pé èèyàn bá mùsùlùmí bí abùkátà èèyàn dúró tọmọ ìyẹn tó jẹ́ mùsùlùmí òun ni wípé kó o fi bùkátà tiẹ̀ lẹ̀ kó o bí ìyá tiẹ̀ ìyí ò ní kòtò ga jù àwọn sàbí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn ṣerú ẹ̀ ànábì wa náà sallallahu alayhi wa sallam àwọn ṣerú ẹ̀ a sì tún rínú àwọn èèyàn kọ̀ọ̀kan títí di sìn náà táwọn náà tún ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò bá lágbára láti ṣe yíyún pé tọ̀ gaari agolo mẹ́tàlá nílé agolo mẹ́rin àbá agolo márùn-ún sì ní déédéé ẹ̀bà táwọn ó tẹ̀ tí ó fi kárí àwọn ará nílé wa ẹnìkan wá ń bẹ àwọn òtí ẹ̀ní kankan kódà àwọn ọ̀jẹ̀ kankan sùn lánàá ó wá bá ọ pé ah, aláàjì abáláàjà àbí bàbá alágbájá bójú ọjọ́ ṣe rí lágbára kódà àbá kankan sùn àti mọ̀ntàjẹ́ láàárọ̀ ìwọ̀sán ló tún tó yìí. nínú gaari agolo mẹ́ta tí wọ́n ní o kò tún wá da méjì àbí kò da sí mẹ́ta pé tọ ìwọ̀n bẹ́ẹ̀ táwa náà nílé ẹgbàá díẹ̀ mẹ́ ìtì jẹ́ ọmọ ìyá mùsùlùmí nìyẹn ẹ̀ẹ́kejì nínú àwọn ìwọ̀n tí ń wá síra wa gẹ́gẹ́ bí mùsùlùmí òun náà ni wípé má jẹ́ kí àléébù ọmọ ìyá rẹ tó jẹ́ mùsùlùmí má jẹ́ ọmọ tẹnu rẹ jáde. àwọn abi tó kù sí àwọn àṣírí rẹ̀ mọ́jọ jẹ́ gbọ́dọ̀ tiẹ̀ ni ó ti máa hàn sáráyé kódà aṣọ tó ń wọ̀ ibi ìṣeré gbó aṣọ tí ń bẹ lọ́rùn rẹ̀ o ọ̀nà mi ló ti wá yánjọ ní o ti tú láṣìírí o ti tú àṣírí ẹ ibi tábíyà rẹ ti ń rùn ló ti fi hàn ráyè o èyí gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. ibi téèyàn mà kó jẹ́ láì fi fọmọ ìyá àwọn tó jẹ́ mùsùlùmí ibi tọrọ re kù sí tó hàn sí wọn èèyàn gbọ́dọ̀ tú láṣìírí bẹ́ẹ̀ èèyàn gbọ́dọ̀ fàṣírí ẹ̀ hàn síta. nínú àwọn ti tí ń bẹ lọ́rùn wa síra wa gẹ́gẹ́ bíi mùsùlùmí òun náà ni wípé àwọn ọ̀rọ̀ tí wọ́n fi pamọ́ sí ọ lọ́wọ́ tí wọ́n ti mọ̀ pé ọ̀rọ̀ yìí tó o bá sọ síta táwọn yẹn bá gbọ́ tọ́lọ́rọ̀ bá gbọ́ tó bá fi lè mọ̀ pé wọ́n lọ sọ ó ti mọ̀ pé wọ́n nìkan ló ń sọ̀rọ̀ yìí fún ó sì mọ̀ pé tó o bá gbọ́rọ̀ yìí níta ìwọ náà ti mọ̀ pé tó bá gbọ́rọ̀ yìí inú rẹ̀ ó bàjẹ́ inú rẹ̀ ò ní dùn kó o gbọ́rọ̀ náà síta irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ irú ọ̀rọ̀ tó bá rí báyìí mọ̀jà òye ọgbọ̀n àwọn ọ̀rọ̀ rẹ̀ tó tọ́jú sí ọ lọ́wọ́ tí wọn náà ti mọ̀ pé tó o bá gbọ́rọ̀ yìí síta ó rí pípọ̀ ojú rẹ̀ inú rẹ̀ rí dùn sí ọ irú àwọn àṣírí báyìí mẹ́gbẹ̀ síta. àyàfi àyàfi kan ti bẹ́ẹ̀ tó o fi lè gbé ọ̀rọ̀ rẹ̀ síta ò ní pé tó bá jẹ́ pé nǹkan tó fẹ́ ṣe yìí nǹkan tó ta ko òfin ọlọ́run ni tí wọn náà sì mọ̀ fún àpẹẹrẹ. kẹ́nìkan wá fọ̀rọ̀ pamọ́ sí ọ lọ́wọ́ pé torí ìyàwó bàbá lálọ́dún àwọn yìí ṣe kí sàbò sọ̀rọ̀ pọ́pọ́ rẹ̀ sílé máa ń lọ sí ibi tí wọ́n gbé lọ ọ̀sẹ̀ọ̀sẹ̀ ni máa wálé mo ti wá plan pé ti di lóru ti ń ọjà lálẹ́ tílẹ̀ bá ti sú ti ní bọ̀rọ̀ kan ti máa ń gbogbo owó ti kó ìjàgbánu ẹgbà ó ti fà sínú sí ọ lọ́wọ́ ẹ rí i pé rú àṣírí báyìí kì í ṣàṣírí gidi torí pé tí wọn náà bá dákẹ́ tó o bá dákẹ́ lórí nǹkan tó fẹ́ ṣe yìí ọ padà gbẹ̀sẹ̀ ń bẹ̀ torí pé aburú ló fẹ́ ṣe kì í ṣe nǹkan tó dáa irú àyè yìí ọ̀làǹfààní kọ bá ẹni tí ó lóun fẹ́ ṣàbùrú fún pé tọ̀ ìyá alágbájá ó ní ibo rẹ máa ń gba adarí látọjà ìyàwó náà bí báyìí ni ẹlẹ́gùn fọlọ́n bẹ̀yìn ẹ máa gba bẹ̀ lónìí àbí bẹ́ẹ̀ kọ́ aago mẹ́rin lẹ́yìn máa darí látọjà ó ní àyè máa tó bí aago mẹ́wàá lónìí látòní lọ tẹ́ bá darí ẹ má jẹ́ ọmọ ta aago mẹ́wàá mọ́ aago mẹ́fà àrọ̀lẹ́ wá gbẹ́jọ aago méje ẹni pé ti darí irú àṣírí bẹ́ẹ̀ ìyóò tù torí pé tó ntí ó bàjẹ́ tí nǹkan yẹn bá bàjẹ́ tán ìwọ náà ó tún gbẹ̀sẹ̀ ńbẹ̀ lọ́dọ̀ ọlọ́run nínú àwọn ohun tó tún jẹ́ ìwọ wa lórí ara wa gẹ́gẹ́ bíi mùsùlùmí òun náà ni ká máa ṣàdúrà fọmọya wa tó jẹ́ mùsùlùmí yálà ó bẹ̀ wá ládùúrà ni àbí kò bẹ̀ wá ẹlòmíì bẹ̀ ládùúrà pé tọ̀ ẹ má gbàgbé o ẹ dákun mo wájú ẹ bá ń bẹ ẹ dákun mo lọ sí interview bí iṣẹ́ kan ẹ máa ń bẹ lọ́wọ́ kọ́ lọ́n jẹ́ kí n kọ́ lọ́n fi mí ṣe gbòǹgẹ́ ń bẹ́ o ẹlòmíì máa bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ àwọn míì sì ń bẹ tí wọ́n béèrè bá a bá ti wá ń ṣàdúrà tá à ń ṣàdúrà tara wa ká máa ṣàdúrà fáwọn ọmọ ìyá wa tó jẹ́ mùsùlùmí tó ọlọ́run àwa jẹ wọn yó gbogbo mùsùlùmí tí o ti rún jẹjẹ ọlọ́run bá wa sì tó tí wọ́n jẹ fún wọn gbogbo musulmi tí wọn ń sunkún omi tí wọ́n sùn tí wọ́n ò rí bí sùn ọlọ́run dákú bá kọ́lé rọ̀rùn fún un àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá ti ń ṣàdúà ó tún máa rántí tàwọn ọmọ ìyá rẹ̀ tó jẹ́ ni kódà bí wọn ò béèrè padà béèrè lọ́wọ́ bẹ́ẹ̀ bá ti wá ń ṣe léyìí àdápadà ni wípé anábìwá sallallahu alaihi wasallam lọ́rọ̀ rẹ̀ kan tó ó ní gbogbo ìgbà téèyàn bá ti ń tọrọ àdúrà fọmọ ìyá rẹ̀ tó jẹ́ mùsùlùmí lẹ́yìn kìí ṣàdúrà ojú pétọ̀ àwọn aláàjì wa lọ́jọ́ wọn pẹ́ fún wa ní gangan torí pé wọ́n ń bẹ láàrin wa bẹ́ẹ̀ kọ́ àdúrà táwọn èèyàn ọmọ ṣe lẹ́yìn rẹ̀ nígbà tí ò sí bẹ́ẹ̀ ṣíṣe lẹ́yìn yẹn òun ni ọmọ túmọ̀ sí pé òun ṣe pẹ̀lú ọkàn òdodo kìí ṣe pé àǹfààní kan bẹ tó fẹ́ lọ́dọ̀ rẹ̀ bó o bá ti wá ń ṣàdúrà yìí tọkàntọkàn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ànábì ànábì ní bó o bá ti ń ṣàdúrà yìí ọlọ́run ó wàá gbé màláìkà kan dìde pé lágbájá ti ń ṣàdúrà fáwọn ọmọ ìyá rẹ̀ tí ò sí lọ́dọ̀ rẹ̀ yìí tí èyí ṣe pé ń ṣe àdúrà kárí mi wàá máa sàmí iṣẹ́ méjì lọ́wọ́ ní kí màláìkà wọn máa ṣe máa sàmí ṣàdúrà ti ń ṣe èní bó o bá ti wá ń sàmí ẹ̀ tán tí wọ́n máa ṣàdúrà padà fóun náà wípé. wàlákà mithlu dhalik irun tó ń tọrọ fọmọ ìyá rẹ ń èmi náà tọrọ ọrú ẹ fún wọn náà ọba ti ń ṣàdúrà fún mùsùlùmí màláìka ọlọrun lọ́lọ́wọ́ ni máa fi ṣerú àdúrà ń padà fún wọn náà èwo wá ní ó tètè gbanú méjèèjì ó túmọ̀ sí pé nínú àwọn ọ̀nà téèyàn fi máa ń wá gbígbà àdúrà òun ni tó jọ́nà ẹgbàá ń kọ̀rọ̀ kó yá òun ni pé ìwọ sábà rántí àwọn ọmọ ìyá rẹ tó jẹ́ mùsùlùmí ló àdúrà rẹ tó o bá ti rántí wọn ọlọ́run fúnra ara rẹ ó ní kí màláìka ọmọ ṣàdúrà fún wọn náà nínú àwọn àwọn wa tá a ní lérí ara wa òun náà ni kí a máa ṣe dáadáa síra wa lójú ara wa lójú ayé wa. Lójú dáadáa yìí kó má dáwọ́ dúró kódà bẹ́ẹ̀ yẹn bá tún kú tán kí ẹ máa ṣe dáadáa ọ̀nà wo lèyàn tún máa ṣe dáadáa sí èèyàn nígbà tí ò sí láyé mọ́ ọ̀rẹ́ rẹ tó fayé lẹ̀ tóun fi kú rẹ tó bọ́ sọ́dọ̀ ọlọ́run fi kú rẹ tó bọ́ sọ́dọ̀ ọlọ́run gbogbo àwọn nǹkan tó dàálẹ̀ níyàwó lọ́mọ láwọn dúkìá kí wọ́n dìde pé dúkìá tọmọ ìyá mi filẹ̀ ò ní bàjẹ́ níṣojú mi kò ní parun níṣojú mi kọ́ wá sẹ́ gbogbo ọ̀nà tí dúkìá náà fi ní bàjẹ́ tí ó fi wúlò fáwọn ọmọ tó fi ilẹ̀ kì í ṣe torí tara tiẹ̀ o torí kórè bá wúlò fáwọn ọmọ tó fi kalẹ̀ sáyé àwọn ọmọ kéékèèké tó fi kí wọ́n wá máa ṣàbójútó wọn pé ah, àwọn ọmọ yìí ò ní ráre ní sojú mi torí pé tí bàbá wọn bá ń bẹ mọ mọrú ìtọ́jú tí ó fún wọn déédéé rú ìtọ́jú bẹ́ẹ̀ kí wọn náà wá gbìyànjú kódà bí pàrẹ òtí ẹka tó bẹ́ẹ̀ kọ wa máa gbìyànjú pé tọ̀ nǹkan yìí bí o bí bí ẹni tó ní bí o sì fẹ́ kó bàjẹ́ lójú o èmi náà ó sì gbìyànjú kó má bàjẹ́ lẹyìn rẹ ṣíṣe eléyìí fọmọ ìyá tó jẹ́ mùsùlùmí nínú àwọn wọ̀ tá a ní lórí ara wa nìyẹn káwa bira wa lónìí tilẹ̀ mọ́ yìí bí tá a bá ayé dé èèyàn mélòó àbí mélòó nínú àwọn wọ̀ nínú àwọn ẹ̀tọ́ yìí òun la rí ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí bẹ́ẹ̀ sì ni àwọn àwọ̀ yìí ọlọ́run ó béèrè lọ́wọ́ wa lálùkìyàmà bí mùsùlùmí ò bá béèrè tí ò gbé bùkátà wá tí ò béèrè kankan ọlọ́run fúnra rẹ̀ ó béèrè ìdí sì fi béèrè ni wípé ọlọ́run gangan fúnra rẹ̀ òun ló ṣe àwọn nǹkan yìí lófin òun ló sì ṣe lọ́rọ̀ yẹn wa lórí torí náà gbogbo àwa tá a wà nípò kárán yẹn lọ́wọ́ ẹ dákun ẹ agéwọ́ ìrànlọ́wọ́ tá a wí yìí oríṣiríṣi ọ̀nà lọ́wọ́ ó dìgbà tó ń bá tó lágbára àti máa fún yẹn fifty thousand lóṣooṣù kó o tó ṣèrànlọ́wọ́ fún un ẹlòmíì ó lè máa wà níbi rẹ̀ pé ó dìgbà tó ń bá tó ní owó tó ń fi ràpò rẹ̀ sí àpò ẹ̀wà garawo òróró garawo sí odidi ẹran kó n tó lè ṣe dáadáa fọmọ ìyá òun tó jẹ́ mùsùlùmí kálá òdìgbà tó bá tó rí bẹ́ẹ̀ kódà gbà míì wà tó jẹ́ pé ọmọ ìyá rẹ̀ yìí ọ̀rọ̀ ẹnu lásán ló ní ìdí rẹ̀ lásìkò yẹn àwọn àgbà níyànjú pé àbò ṣe fẹ́ rìn yìí má rìn bẹ́ẹ̀ má rìn bẹ́ẹ̀ tó bá rìn bẹ́ẹ̀ báyìí ló rí o ṣe jẹ́ o ṣe ṣe báyìí o ṣe rìn báyìí o ṣe rìn báyìí kó wá rí ojú ọ̀nà náà kó wá já náà kì í ṣe pé ọ wà dákẹ́ ọ dàgbò láwọn ọmọ òwò pé ta lèmi náà rí ìgbà tèmi náà èmi náà ṣubú ṣubú kí n tó dìde bẹ́ẹ̀ ọba ṣubú kì í mẹ́rù di ẹjọ́ náà ṣubú bí ọba ṣubú yọ̀ gbọ̀n èyí ṣe bẹ́ẹ̀ tó o bá ṣe bẹ́ẹ̀ ọlọ́wọ́ padà bí ọ́ lálùkìyàmà ìpè lágbájá tó orí tí ń wọ̀ ọ̀gbẹ́ lọ wọ́n sì lajú lẹ̀ ó sì mọ̀ pé gbẹ́ni lọ yẹn ṣe tó gbé padà torí náà nínú àwọn ìwọ̀ tí ọlọ́run ṣe ní lérí àwọn mùsùlùmí nù lára rẹ̀ bákan náà ó ní wípé ẹni tí wọ́n ṣe dáadáa sí mùsùlùmí tí wọ́n ṣe dáadáa sí yálà ó wáṣẹ́ ni. Si, ó bá fẹ́bìnrin ni ó gbọ́mọ rẹ̀ sọ́dọ̀ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọgbà nímọ̀ràn ni abó tiẹ̀ falẹ̀ àwọn èèyàn tó lè ràn lọ́wọ́ ni èyí yòówó ọ̀nà tó lè fi ṣèrànlọ́wọ́ fún mùsùlùmí ọmọ ìyá rẹ̀ o gbọ́dọ̀ máa retí kó san ọ́ padà èyí ò sínú ẹ̀tọ́ rẹ̀ kò sínú ẹ̀tọ́ wa ká máa retí ẹ̀san padà lọ́dọ̀ ẹni tá a ṣe dáadáa fún torí a ṣe dáadáa fún un. tọ́lọ̀ ń bá ní kọ́ mọ̀ tó bá san ọ́ lẹ́tọ̀ tó bá ṣe dáadáa fún wọn náà látara kó ṣe dáadáa fún alihamudulilayi aláàní ni àmọ́ náà wàá jẹ́ ó jẹ́ pé wọn náà wàá máa gbòrògbòrò nù rẹ̀ pé ah èyí sì wáá ya láìmoore kódà kéèyàn ṣe oore fájà àbẹ́lẹ́dẹ̀ ó péjú kéèyàn máa sọre fún wíyìn lọ ẹlòmíì máa ń wí bẹ́ẹ̀ gbogbo wọn tó o bá ti ṣe báyìí o ṣe oore tán o sún lóṣù o se oore tán o sì tún retí ẹ̀san oore yẹn lọ́dọ̀ ẹni tó o se fún o ti declare pé o retí ẹ̀san lọ́dọ̀ ọlọ́run ẹ̀san wo lẹni tó o ṣe oore yìí fẹ́ ṣe padà fún ọ tó lè ṣe déédéé tọ́nà wọn sọ fún ọ lọ́dọ̀ rẹ̀ kéèyàn máa wá sin ẹni tó déyẹn ṣe dáadáa fún pé ah, kódà àwọn ò tiẹ̀ wúlò kódà alábàárà mọ́ oore jẹ ni wọ́n kéèyàn máa ṣe bẹ́ẹ̀ àmì wípé èèyàn ò retí oore lọ́dọ̀ ọlọ́run nìyẹn àmì wípé èèyàn ò ṣe dáadáa téèyàn ṣe èèyàn ò ṣe torí ọlọ́run gbogbo ṣẹ́ tó bá sì ti rí báyìí ayé náà ni yóò ti gbẹ̀san rẹ̀ kò ní rẹ̀san kankan lọ́dọ̀ ọlọ́run bàmá torí náà gbogbo àwọn ẹrú sin ọlọ́run gbogbo àwọn ẹ̀tọ́ tá a gbọ́ yìí tí ọlọ́run là kalẹ̀ fún wa tánàbí náà ṣàlàyé fún wa sallallahu alayhi wa sallam tá a gbọ́dọ̀ máa ṣe fúnra gẹ́gẹ́ bíi mùsùlùmí èyí tí agbára wa bá ká ń bẹ ẹ jẹ́ àmọ̀ ṣe ẹ jẹ́ ṣe nínú ọ̀rọ̀ anábì kan sallallahu alayhi wa sallam ó ní kò sí èèyàn náà nínú àwọn ẹ̀dá tí ń bẹ tí ò ní kápá kó ṣe dáadáa kò sí èèyàn náà nínú àwọn ẹ̀dá tó lọ́n dá tí ò ní agbára kó dáadáa tí ò ní agbára kó sàrà kọ́rọ̀ yẹn bọ́ bá dàrú mọ́ ọ lójú ànábì ní tí ò bá yẹ yín. tó o bá lówó tó o lè fi ṣe sàárà àwọn ara rẹ ń bẹ tó o lè fi ṣe dáadáa àwọn oríkèéríkèé ara rẹ ń bẹ tó fi ṣe iṣẹ́ eré tó jẹ́ pé iṣẹ́ eré ọ̀hún ọmọ gbẹ̀sán bí o ṣe sàárà ń ni fún àpẹẹrẹ ànábì ní kan ìyá alágbàdo ti ń kiri àgbàdo ọmọ oníbúrẹ́dì ọmọ ẹlẹ́fọ̀ọ́ ti ń kiri ẹ̀fọ́ àbẹ́yìí ti igi ó sọ̀kalẹ̀ ó fẹ́ gbẹ́rù ipa rẹ̀ ò dẹ́rù ipa rẹ̀ ò ká ẹrù rẹ̀ láti gbé sórí ara ẹ̀ kó wá ní àdúró ṣe sùúrù mọ́jọ́jà rẹ̀ ó dẹ́rù jẹ ràn ọ́ lọ́wọ́ fàtúwìnàhù kọ́ wọ́n ràn lọ́wọ́ fàtàrùfà ànùhù mẹ́tàáhù kó bá gbé ẹrù rẹ̀ sókè kó bá gbé lérí àbọ̀ ọba òkú lọ́wọ́ bá gbé sínú mọ́tò eléyìí tó ṣe yìí lákàsọ̀dà kan wọ́n kọ́ ládàá fún ọlọ́dọ̀ pé ó ṣe sàárà àbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ ọ̀ ń lọ lójú ọ̀nà ọwọ́ á rí àkúfọ́ọ̀gò orígò tó ti fọ́ lójú ọ̀nà àbò orí irin kan àbí nǹkan kan tó lè sèyàn sùtá pé a ah, ìgò tí ń bẹ ńlẹ̀ yìí igi tí ń bẹ ńlẹ̀ yìí gbòǹgbò tí ń bẹ ńlẹ̀ yìí ó lè ó lè ṣe àwọn èèyàn léṣe ọwọ́ agbélé ọwọ́ ayọ́kú mẹ́ àbọ̀ ọ̀sà ìgò náà kúrò mẹ́ èyí tó ṣe òun. tó fi ara rẹ ṣe owó tó ò náwó fáwọn èèyàn àmọ́ ara tó náwó náà wọ́n máa kàkọ́ lẹ́rìn fún pé o ṣe sàdákà bẹ́ẹ̀ náà ni gbólóhùn tó dáa tó sọ jáde lẹ́nu ọ̀rọ̀ àwọn ọmọ orí èèyàn méjì ti ń jà o sì bá wọn parí ẹ̀gbẹ́ mẹ́jà ìṣòro kó sí láàrin o bá wọn yẹjú ẹ̀ o pẹ̀tù sí wọn lọ́gàn èyí ọ ọlọ́run kó o ṣe sàárà. torí ìdí eléyìí kò dìgbà tá a bá tó gbówó fúnra wa kò dìgbà tá a bá tó kọ́lé fúnra wa kò dìgbà tá a bá tó ra mọ́tò fúnra gẹ́gẹ́ bí mùsùlùmí ká tó ṣojúṣe ara wa ẹni tọ́nà bá mọ̀ ní kápá èyí tá a wíwò náà kó ṣe àmọ́ ẹni tí ọ̀bá lówó lọ́wọ́ èyí tá à ń wí ni pé ọ̀nà ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ̀ fún wọn náà tó fi lè ṣe dáadáa sọmọ ìyá rẹ ti jẹ́ mùsùlùmí bí ò bá tiẹ̀ wá sọ́nà kankan tayọ wípé o kírun tó ń ṣàdúrà kò séyẹn náà tí ò ní ṣàdúrà fúnra rẹ̀ kó wá máa rántí àwọn ọmọ ìyá rẹ̀ tó mùsùlùmí náà àdúrà èyí náà ara pé o ṣe ìwọ̀ àwọn ọmọ ìyá rẹ̀ tó jẹ́ mùsùlùmí nìyẹn ọlọ́run à ń bẹ̀ ọ́ ọba oníkẹ́ ni ọ́ ọba àwọn tí ó ń bẹ nírìn àjò nù wọn ọlọ́run bá dá wọn padà síbi tó ti wá láyọ̀ àtàláfíà àwọn tí wọ́n jẹ gbèsè ọlọ́run dákun bá wọn san àwọn tí wọ́n bẹ nínú òfin pínpín ọlọ́run dákun mọ́sà bá wa lànà fún wọn gbogbo nǹkan tá à ń béèrè lọ́dọ̀ ọlọ́run ọlọ́run mọ́sà láì fi lé wa lọ́wọ́ bó bá fi lé wa lọ́wọ́ tán ọlọ́run jẹ́ wúlò fún wa ọlọ́run jẹ́ lálùbáríkà ọlọ́run ọlọ́run má ṣe nìkan tí ó mú wa tí ó mú wa rí bínú rẹ gbogbo tó ṣe fún wa ọlọ́run má ṣàlàyé sí wọn ní irinṣẹ́ tí ó mú wa rí ọ̀nà rẹ láyé àti lálùkìyàmà ọ̀lẹ́ la ilaha illallah ọ̀rọ̀ ọlọ́run là ń gbọ́ yìí ọlọ́run jókòó wúlò fẹ́ni tó sọ àtàwátà gbọ́ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin wa akhiru da'wana anil hamdulillahi rabbil